ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo sinimá kejì tèmi ni lórí youtube channel ẹ máa ní láti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí nítorí torí pé àwọn tí wọ́n bá tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí nìkan ni wọ́n máa ní àǹfààní láti wo sinimá kejì tèmi ni látòrí youtube channel jẹ́ kí a sọ nípa sinimá tèmi ni àwọn òṣèré wo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn tí ó kópa nínú sinimá tèmi ní apá kìíní mo fẹ́ kí ẹ máa dárúkọ wọn sínú comment section kẹ́lẹ̀ sọ ìdí kan sí méjì tí ẹ fi nífẹ̀ẹ́ sí wọn sínú comment section tó wà nísàlẹ̀ fídíò yìí nítorí pé tí apá kejì sinimá tèmi níbẹ̀ máa jáde. àwọn kọ́mẹ̀ntì tí ẹ kọ́mẹ̀ntì sí ìsàlẹ̀ fídíò yìí òun ni ó máa jẹ́ kí a tètè gbé jáde o àmọ́ tẹ bá kọ̀ tẹ bá ní pé ẹ kọ́mẹ̀ntì kò sì bí a ti ṣe gbé jáde o ẹ sì má gbàgbé nígbà torí kí mo ti ní kí ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí torí ẹni tó bá ti tẹ̀ ló máa tètè láǹfààní láti kọ́kọ́ rí sinimá kejì tèmi ni bó bá ṣe ń jáde sí orí youtube channel ẹ ṣeun tẹ́ǹtẹ́ tó gbé wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà ojú tẹ fi ń kò ní fọ́ òwò.